ẹ káàbọ̀ lónìí sí Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa tòní ló sọ wípé máa gbé nínú Kristi a ó kà láti inú ìwé Éfésù orí kẹrin ẹsẹ̀ ìkejì dé ìkẹrin ó kà báyìí pé kí ẹ máa hùwà pẹ̀lú ìrẹ̀lẹ̀ àti ọkàn tútù kí ẹ sì máa mú sùúrù kí ẹ máa fi ìfẹ́ bá ara yín lò nípa ìfaradà ẹ ní ìtara láti pa ìṣọ̀kan ti ẹ̀mí mọ́ nínú àlàáfíà tí ó so pọ̀ arákùnrin ṣẹ́gun ló ń bá olùṣọ́ àgùntàn felix sọ̀rọ̀ ó ní wípé láti ìgbà tí mo tilẹ̀ ti gba iṣẹ́ yìí arákùnrin Emeka ti ń hùwà ní ọ̀nà tó ṣe àjèjì nítorí pé ó ń ṣe ìlara bákan náà ni mo lérò wípé òun náà ní ìfẹ́ sí arábìnrin Stacy olùṣọ́ àgùntàn Felix dá lóhùn wípé ìkùnsínú tí ó ní lòdì sí arákùnrin Ṣẹ́gun ni ohun tí ó ń dí ìbáṣepọ̀ rẹ pẹ̀lú ẹ̀mí mímọ́ lọ́wọ́ ó sì mọ̀ wípé o ò lè fààyè gba àìní àjọṣepọ̀ pẹ̀lú ẹ̀mí mímọ́ kí o sì kí ara rẹ kúrò lábẹ́ orí ọ̀fẹ́ yìí ní irú àwọn àkókò wọ̀nyí. gbogbo ẹni tí ó ti gba Jésù tí ó sì ti gba ẹ̀mí mímọ́ ló ní ẹ̀mí kan náà pẹ̀lú gbogbo àwọn ọmọ Ọlọ́run tó kù àwọn ẹni tí àwọn náà ní ẹ̀mí mímọ́ báyìí ni Ọlọ́run ṣe mú kí ìṣọ̀kan wà nínú ara rẹ̀. ọ̀nà àbáyọ sí àìní ìṣọ̀kan ní ìkórajọpọ̀ àwọn ọmọlẹ́yìn Kristi ni láti rí wípé gbogbo àwọn ẹni tí ó wà ní irú àpéjọpọ̀ bẹ́ẹ̀ kún fún ẹ̀mí mímọ́ tí wọ́n sì wà ní kíkún ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀mí mímọ́ ní ìgbà gbogbo. tí onígbàgbọ́ bá ń fi àyè gba àìṣọ̀kan nítorí wípé wọn ò fi ààyè sílẹ̀ fún àṣìṣe láàrin ara wọn gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara wọ́n máa fi ààyè gba ìkéni kúrò ní ìsopọ̀ tí a ní pẹ̀lú ẹ̀mí mímọ́ nítorí náà ó jẹ́ ohun tó mọ́gbọ́n wá láti sọ wípé ọ̀nà kan gbòógì láti wà ní ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀mí mímọ́ ní ìgbà gbogbo ni láti ṣọ́ra fún àìní ìṣọ̀kan pẹ̀lú àwọn ará nínú olúwa tí ìwọ bá tiẹ̀ jẹ́ onídìílé tí o sì fẹ́ ẹni tí ó jẹ́ onígbàgbọ́ bíi tirẹ̀ ọ̀kan lára àwọn ọ̀nà tí o fi lè kún fún ẹ̀mí mímọ́ ní ìgbà gbogbo ni láti ṣọ́ra fún àìní ìṣọ̀kan pẹ̀lú ẹni tí ó jẹ́ ẹnì kejì rẹ máa lọ sínú ayé lónìí kí o mọ̀ ọmọ wípé ọlọ́run retí pé kí o fi ààyè sílẹ̀ fún àṣìṣe àwọn ẹni tí ó wà ní àyíká rẹ nítorí wípé o nífẹ̀ẹ́ wọn má nífẹ̀ẹ́ wọn dín sí bí o ṣe nífẹ̀ẹ́ ara rẹ tí ó bá jẹ́ pé òtítọ́ ni wípé o kò ní àṣìṣe ìrònú yìí pẹ̀lú fúnra rẹ̀ àṣìṣe kan ni àdúrà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bàbá nítorí pé ó ṣe ọ́ ní onígbàgbọ́ nínú Kristi béèrè fún orí ọ̀fẹ́ láti máa tẹ̀síwájú nínú ìfẹ́ pípé fún àwọn ará àti àwọn alábàágbé rẹ àmín àyọkà wa láti inú bíbélì kíka májẹ̀mú tuntun já láàrin ọdún kan lónìí a ó máa kà láti inú ìwé kọ́ríntì kínní orí ìkẹtàlá àti orí ìkẹrìnlá ẹ máa bá wa kálọ. kọ́ríntì kínní orí kẹtàlá ǹbá a lè sọ oríṣiríṣi èdè tí ènìyàn ń fọ̀ kódà kí n tún lè sọ ti àwọn áńgẹ́lì bí n kò bá ní ìfẹ́ bí idẹ tí ń dún lásán ni mo rí mo dàbí páànù tí wọ́n ń lù tí ń han ní létí bí agogo ń bá ní ẹ̀bùn wòlíì kí ní gbogbo ìmọ̀ kí mọ gbogbo àṣírí ayé kí ní ìgbàgbọ́ tí ó gbóná tó bẹ́ẹ̀ tí ó lè ṣí òkè ní ìdí tí n kò bá ní ìfẹ́ n kò já mọ́ nǹkan kan n bá àkó gbogbo ohun tí mo ní kí n fi tọrẹ kódà kí n fi ara mi rú ẹbọ sísun. Si bí n kò bá ní ìfẹ́ kò ṣe àǹfààní kankan fún mi ìfẹ́ a máa mú sùúrù a máa ṣe oore ìfẹ́ kì í jowú kì í ṣe ìgbéraga bẹ́ẹ̀ ni kì í ìfẹ́ kì í ṣe ohun tí kò tọ́ ni kì í hùwà ìmọ̀tara ẹni nìkan kì í tètè bínú bẹ́ẹ̀ ni kì í ka sí ènìyàn lọ́rùn ìfẹ́ kìí fi nǹkan burúkú ṣe ayọ̀ ṣùgbọ́n a máa yọ̀ nínú òtítọ́ ìfẹ́ a máa farada ohun gbogbo a máa gba ohun gbogbo gbọ́ a máa nírètí nínú ohun gbogbo a sì máa forí tì ohun gbogbo ìfẹ́ kò lópin ní ti ọ̀rọ̀ wòlíì wọn yóò di ohun tí kò wúlò mọ́ ní ti àwọn èdè àjèjì wọn yóò di ohun tí a kò gbúrò mọ́ ní ti ìmọ̀ yóò di ohun tí kò wúlò mọ́ sí ẹni tí ó mọ ọ̀ràn ní àmọ̀tán bẹ́ẹ̀ ni kò sí wòlíì tí ó ríran ní àrítán ṣùgbọ́n nígbà tí ohun tí ó pé bá dé àwọn ohun tí kò pé yóò di ohun tí kò wúlò mọ́ nígbà tí mo wà ní ọmọdé èmi a máa sọ̀rọ̀ bí ọmọdé èmi a máa gbèrò bí ọmọdé ṣùgbọ́n nísinsìnyí tí mo ti dàgbà mo ti pa ìwà ọmọdé tì nítorí nísinsìnyí à ń ríran bàìbàì nínú dígí. No ṣùgbọ́n nígbà tí ó bá yá ojú yóò kojú a ó sì ríran kedere nísinsìnyí kò sí ohunkóhun tí mo mọ̀ ní àmọ̀tán ṣùgbọ́n nígbà náà n ó ní ìmọ̀ lẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí Ọlọ́run ti mọ̀ mí ní gbólóhùn kan àwọn nǹkan mẹ́ta ni ó wà títí láé ìgbàgbọ́ ìrètí àti ìfẹ́ ṣùgbọ́n èyí tí ó tóbi jù nínú wọn ni ìfẹ́ kọ́ríntì kínní orí kẹrìnlá ẹ máa lépa ìfẹ́ ṣùgbọ́n ẹ tún máa tiraka láti ní ẹ̀mí mímọ́ pàápàá jùlọ ẹ̀bùn ìsọtẹ́lẹ̀ nítorí ẹni tí ó bá ń fi èdè sọ̀rọ̀ kò bá ènìyàn sọ̀rọ̀ Ọlọ́run ni ó ń bá sọ̀rọ̀ nítorí pé kò sí ẹni tí ó gbọ́ ohun tí ó ń sọ ẹ̀mí ni ó gbé e tí ó fi ń sọ ohun àṣírí tí ó ń sọ tí kò yé ènìyàn ṣùgbọ́n ẹni tí ó ń wàásù ń bá ènìyàn sọ̀rọ̀ fún ìdàgbà ti ẹ̀mí fún ìtùnú àti ìwúrí ẹni tí ó ń fi èdè àjèjì sọ̀rọ̀ ara rẹ̀ nìkan ni ó mú dàgbà ṣùgbọ́n ẹni tí ó ń wàásù mú ìjọ dàgbà inú mi ìbádùn bí gbogbo yín bá lè máa fi èdè àjèjì sọ̀rọ̀ ṣùgbọ́n ohun tí ìbádùn mọ́ mi nínú jùlọ ni pé kí ẹ lè máa wàásù ẹni tí ó ń wàásù ju ẹni tí ó ń fi èdè àjèjì sọ̀rọ̀ lọ àfi bí ó bá túmọ̀ ohun tí ó ń fi èdè àjèjì sọ kí ìjọ lè rí ẹ̀kọ́ kan fún ìdàgbà ẹ̀mí. ará ǹjẹ́ bí mo bá wá sọ́dọ̀ yín tí mo ń fi èdè àjèjì sọ̀rọ̀ àǹfààní wo ni mo ṣe fún yín kò sí àfi bí mo bá ń ṣe àlàyé nípa ìfihàn tàbí ìmọ̀ tàbí ìwàásù tàbí ẹ̀kọ́ tí mo fi èdè àjèjì sọ bí àwọn nǹkan tí kò ní ẹ̀mí tí a ń fi kọ orin bíi fèrè tàbí dùrù kò bá dún dáradára ta ni yóò mọ ohun orin tí wọ́n ń kọ bí ohun tí fèrè ogun bá ń wí kò bá yé ènìyàn ta ni yóò palẹ̀ mọ́ fún ogun bẹ́ẹ̀ gan-an ni tí ẹ bá ń lo èdè àjèjì tí ẹ kò lo ọ̀rọ̀ tí ó yé ènìyàn báwo ni ènìyàn yóò ṣe mọ ohun tí ẹ ń sọ afẹ́fẹ́ lásán ni ẹ ń sọ̀rọ̀ sí láìsí àní-àní oríṣiríṣi èdè ni ó wà láyé ṣùgbọ́n kò sí èyí tí kò ní ìtumọ̀ nínú wọn nítorí náà bí n kò bá gbọ́ èdè kan mo di aláìgbédè lójú ẹni tí ó bá ń sọ èdè náà òun náà sì di kò gbédè lójú mi bẹ́ẹ̀ gan ni ó rí pẹ̀lú yín níwọ̀n ìgbà tí ẹ ń tiraka láti ní ẹ̀bùn ẹ̀mí mímọ́ ẹ máa wá àwọn ẹ̀bùn tí yóò mú ìjọ dàgbà ìdí rẹ̀ nìyí tí ẹni tí ó ń fi èdè àjèjì sọ̀rọ̀ fi ní láti gbàdúrà fún ẹ̀bùn láti lè túmọ̀ rẹ̀ bí mo bá ń fi èdè àjèjì gbàdúrà ẹ̀mí mi ni ó ń gbàdúrà ṣùgbọ́n n kò lóye ti inú ara mi nígbà náà kí ni kí a wá wí n ó gbàdúrà bí ẹ̀mí bá ti darí mi ṣùgbọ́n n ó kọrin pẹ̀lú òye bí o bá ń gbàdúrà ọpẹ́ ní ọkàn rẹ bí ẹnìkan bá wà níbẹ̀ tí ó ṣẹ̀ṣẹ̀ ń kọ́ nǹkan nípa ìgbàgbọ́ báwo ni yóò ṣe lè ṣe àmì sí àdúrà ọpẹ́ tí òun gbà nígbà tí kò mọ ohun tí òun sọ ọpẹ́ tí òun ṣe lè dára ṣùgbọ́n kò mú kí ẹlòmíràn lè dàgbà mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí mo ń sọ ọ̀pọ̀lọpọ̀ èdè àjèjì ju gbogbo yín lọ ṣùgbọ́n nínú ìjọ ó yá mi lára kí n sọ ọ̀rọ̀ márùn-ún òye kí n lè kọ́ àwọn ẹlòmíràn ju kí n sọ ọ̀rọ̀ kí ilẹ̀ kún ní èdè àjèjì lọ. ará ẹ má máa ṣe bí ọmọdé nínú èrò yín ó yẹ kí ẹ dàbí ọmọdé tí kò mọ ibi ṣùgbọ́n kí ẹ jẹ́ àgbàlagbà nínú èrò yín. nínú òfin ó wà ní àkọsílẹ̀ pé olúwa wípé n ó bá àwọn ènìyàn yìí sọ̀rọ̀ láti ẹnu àwọn ènìyàn tí ó ń sọ èdè àjèjì àti láti ẹnu àwọn àlejò síbẹ̀ wọn kò ní gbọ́ràn sí mi lẹ́nu. Àwọn èdè àjèjì yìí kì í ṣe àmì fún àwọn tí ó gbàgbọ́ bí kò ṣe fún àwọn tí kò gbàgbọ́. Nítorí náà, nígbà tí gbogbo ìjọba péjọpọ̀ sí ibì kan náà, tí gbogbo yín bá ń fi èdè àjèjì sọ̀rọ̀, tí àwọn tí ó ṣẹ̀ṣẹ̀ ń kọ́ nǹkan nípa ìgbàgbọ́ tàbí àwọn aláìgbàgbọ́ bá wọlé ǹjẹ́ wọn kò ní sọ pé ẹ̀ ń ṣiwèrè ni ṣùgbọ́n bí gbogbo yín bá ń sọ àsọtẹ́lẹ̀ bí ẹnìkan tí ó jẹ́ aláìgbàgbọ́ tàbí ẹnìkan tí ó ṣẹ̀ṣẹ̀ ń kọ́ nǹkan nípa ìgbàgbọ́ bá wọlé yóò gbọ́ ohun tí ó jẹ́ ìbáwí àti ohun tí yóò mú un yẹ ara rẹ̀ wò nínú ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ àwọn ohun ìkọ̀kọ̀ kan rẹ̀ yóò hàn kedere ni yóò bá dojú bolẹ̀ yóò sì júbà ọlọ́run yóò sọ pé dájúdájú ọlọ́run wà láàrin yín. ará kí ni kókó ohun tí à ń sọ. So? nígbà tí ẹ bá péjọpọ̀ bí ẹnìkan bá ní orin tí ẹnìkan ní ẹ̀kọ́ tí ẹnìkan ní ìfihàn tí ẹnìkan ní èdè àjèjì tí ẹnìkan ní ìtumọ̀ fún èdè àjèjì ẹ gbọ́dọ̀ máa ṣe ohun gbogbo fún ìdàgbà ìjọ bí ẹnikẹ́ni bá fẹ́ fi èdè àjèjì sọ̀rọ̀ kí wọ́n má ju méjì lọ tàbí ó wá pọ̀ jù pátápátá kí wọ́n jẹ́ mẹ́ta ọ̀kọ̀ọ̀kan ni kí wọ́n máa sọ̀rọ̀ kí ẹnìkan sì máa túmọ̀ ohun tí wọ́n ń sọ bí kò bá sí ẹni tí yóò ṣe ìtumọ̀ kí ẹni tó fẹ́ fi èdè àjèjì sọ̀rọ̀ dákẹ́ nínú ìjọ kí ó máa fi èdè àjèjì bá ara rẹ̀ àti Ọlọ́run sọ̀rọ̀ ẹni méjì tàbí mẹ́ta ni kí ó ṣe ìsọtẹ́lẹ̀ kí àwọn yòókù máa fi òye bá ohun tí wọ́n ń sọ lọ bí ẹlòmíràn tí ó jókòó ní àwùjọ bá ní ìfihàn ẹni kìíní tí ó ti ń sọ̀rọ̀ ní láti dákẹ́ gbogbo yín lè sọ àsọtẹ́lẹ̀ lọ́kọ̀ọ̀kan kí gbogbo yín lè rí ẹ̀kọ́ kọ́ kí gbogbo yín lè ní ìwúrí àwọn tí ó ní ẹ̀bùn ìsọtẹ́lẹ̀ ní láti lè káwọ́ ara wọn nígbà tí ẹ̀mí bá gbé wọn láti sọ àsọtẹ́lẹ̀. nítorí ọlọ́run kì í ṣe ọlọ́run ìdàrúdàpọ̀ ọlọ́run àlàáfíà ni gẹ́gẹ́ bí ó ti rí nínú gbogbo ìjọ ènìyàn ọlọ́run àwọn obìnrin gbọ́dọ̀ panu mọ́ nínú ìjọ a kò gbà wọ́n láàyè láti sọ̀rọ̀ wọ́n ní láti wà ní ipò ìtẹríba gẹ́gẹ́ bí òfin ti wí bí nǹkan kan bá wà tí wọ́n fẹ́ mọ̀ kí wọ́n bi àwọn ọkọ wọn nílé ìtìjú ni fún obìnrin láti sọ̀rọ̀ nínú ìjọ ṣé ọ̀dọ̀ yín ni ọ̀rọ̀ Ọlọ́run ti kọ́ bẹ̀rẹ̀ ni àbí ẹ̀yin nìkan ni ẹ mọ̀ nípa ọ̀rọ̀ Ọlọ́run bí ẹnikẹ́ni bá rò pé wòlíì ni òun tàbí pé òun ní agbára ẹ̀mí kí olúwa rẹ̀ mọ̀ pé àṣẹ láti ọ̀dọ̀ olúwa ni ohun tí mo kọ ránṣẹ́ sí yín yìí ṣùgbọ́n bí ẹnikẹ́ni kò bá gba ohun tí a wí yìí a kò gba òun náà nítorí náà ẹ̀yin ará ẹ máa tiraka láti sọ àsọtẹ́lẹ̀ ẹ má ka fífi èdè àjèjì sọ̀rọ̀ sí èèwọ̀ ẹ máa ṣe ohun gbogbo létòlétò ní ọ̀nà tí ó dára. ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional a gbà yín níyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobedevotional.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight two two four five four seven ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí kí a sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.